àwárílù aṣèwò àwárílù ìdèmíjà àwọn ọjọ́ mẹ́wàá tí ń bẹ nínú oṣù ìdèmíjà lọ́jọ́ oṣù kọkànlá nínú oṣù ojú ọ̀rọ̀ tí àwọn olùkọ́ àwọn abájọ́ nǹkan tó sábà wípé إن أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله إثنا وشهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله سبحانه وتعالى قل قل tóun ṣe ní ó ń kà lọ́dọ̀ tòun lọ́dọ̀ tó ti dá ibi ayé yìí tó ti dá sọ́nà àti ilẹ̀ òun náà ní méjìlá tí ọgbẹ́ pẹ̀lú àlùmọ́hárọ́ tí kì parí pẹ̀lú ìrètí díà á ti wà ní oṣù kejìlá báyìí tó jẹ́ wọ́n oṣù kejìlá ilẹ̀ fídíà inṣàlọ́ tààrà. bákan náà ilẹ̀ fídíà yìí tí wọ́n bá ti rí oṣù rẹ̀ bọ́yọ ọjọ́ mẹ́sàn-án rẹ̀ ọjọ́ kẹta rẹ̀ ó ní akùnfùnmí ó ní wọ́n kùn akùnfùnmí wọ́n kùn ní áwà fún àwọn olùfàlọ́wọ̀ tààrà tí yọ́ọ́ jẹ́ ògbóǹtarìgì nínú bẹ́ẹ̀ á ti wọ́n rẹ̀ yìí bákan náà ọjọ́ kẹwàá rẹ̀ ojú òsì máa jẹ́ ìyàwó múlẹ̀ ájílẹ̀ akbar alàlùfáàfíà wàhálà òní ọ̀nà jẹ́ ọjọ́ ájí àgbà pátápátá gbogbo àwọn ọjọ́ yòókù tó gbóòórùn ọjọ́ ájí. ṣùgbọ́n gbogbo wa kọ́ ni àwọn ní ájí kí ni kí àtẹ́sí tọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀dọ́là tọ́wọ́ aṣọ nípa àwa tí àbá sí ní tàbí gbogbo mùsùlùmí ayé pátápátá lápapọ̀ àkọ́kọ́ káàmù lọ́wọ́ bí a tàbí ìsọ̀rọ̀ ń tẹ̀lé máa ń bọ̀ rí wàrí ń da ìmáì ahmed wàrí ń da ìhàwánà sí ìsọ̀rọ̀ yìí wàdà ìbáàkì sọ̀rọ̀ yìí wàrí ń da alimami abidawo sí ìsúná yìí àhàdí ìsìn wọn pẹ́ bá ṣe ra wọn. من رضي الله تعالى عنه وارضاه النبي صلى الله عليه وسلم ọba ti sọ fún ọlá tí ń bẹ nínú ọjọ́ yìí ṣùgbọ́n látọwọ́ di ọlá yẹn èyí tó jẹ́ àkọ́kọ́ ní jẹ́ àtẹ́lẹ́ ìsọ̀rọ̀ àtàkùn ọkọ́ darí ẹ̀mí wa sí òun náà ti sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ èyí tàbí má mi mọ̀ sí mi ní àdéhùn ìsọ̀rọ̀ sálábàtà ọ̀rọ̀ bí yàrá wà wù dáadáa الهلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره النبي صلى الله عليه وسلم sọba ti ní pé oṣù ìdíyà ọba ti dé tẹ̀rẹ̀ báyìí tẹ̀rẹ̀ bá ti ń ka wá ìdíyà bá ti ń kàlẹ́ nìyí ẹnì kọ̀ọ̀kan yín tó sì fẹ́ pẹran léyà fún àwọn àdáwọ̀ àtàrà fáìlì ní àìsà rẹ̀ kọ̀gbọ́dọ̀ gbérun máa o kọ̀gbọ́dọ̀ gbé kẹkẹrẹ níbi irun ara rẹ̀ irun orí ni o irun abíyá ni o irun abẹ́ ni o ẹ̀yìn irun kankan èèyàn gbọ́dọ̀ gbé mẹ́ta. èèyàn wá ya irun gbọ́lẹ̀ eléyìí òsì nù tí àti sàbúrà nìkan sọ torí pé láàyè ká ti gbọ́ ọ̀nà ìgbà ìdá òun rárá. èyí sẹ́yìn máa máa orúkọ láti fa fóònù ara nínú wọn. Ìrùn èèyàn lẹ́tọ̀ àti lẹ́nu. Wọ́n á fáàrí èèyàn dáná èèyàn gbọ́dọ̀ gé. Bọ́ṣọ́rọ̀ náà á wá èèyàn gbọ́dọ̀ sí láwọn àdúgbò. Àyàfi èèyàn dáná tó yà fúnra rẹ̀ tó wá sí.